关心。 الله الرحمن الرحيم سيقول السفهاء من الناس ما ولاهم عن قبلتهم التي كانوا عليها قل لله المشرق والمغرب يهدي من يشاء إلى صراط وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا وما جعلنا القبلة التي كنت عليها إلا لنعلم من يتبع الرسول وإن كانت لكبيرة إلا على الذين هدى الله وما كان الله ليذيع إيمانكم وما كان الله ليضيع إيمانكم إن الله بالناس لرؤوف العالمين وصلاة الله وسلام على أشرف المرسلين نبينا محمد اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ní ọ àtọ̀rọ̀ àlékún kíra ti gẹ̀rẹ̀ fún ẹni tọ́nà bá láti bá máa jẹ́ kẹ̀ fún gbogbo wa aláwọ̀ dákun bá ní sàlékún kí ànábì bá ní sàlékún ọlá rẹ̀ àti àwọn ọ̀rẹ́lẹ̀ àti ọ̀sọ̀ hábà rẹ̀ kí àwa náà pẹ̀lú àwọn tọ́wọ́ kẹ̀ pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam níjọ́ gbọdọ̀ lè kíyàmá wọ́n dákun wá ṣàánú wa lọ́jọ́ yìí méje kọ́rọ̀ wọ́ dàrú ọjọ́ téèyàn ò lè fún gbára lẹ́ǹbi ìyá ọlọ́run téèyàn ò àfikọ́ pàdé rẹ̀ lẹ́ni tí pàdé rẹ̀ àti mi àtẹ̀yìn ọlọ́mọdé àṣẹ pàdé rẹ̀ o àfi kí wọn pàdé rẹ̀ pẹ̀lú ọkàn tọ́mọ́kò bíi nífàkù àtẹ̀mí àtẹ̀yìn mẹ́jẹ̀ àgbé wa mọ̀nà fíkì pàdé wọ lọ́wọ́ bá wọ wá sọ wọn bí àdánwò tí ọkàn wa tó jẹ́ pé ntá máa sọ yóò máa takò ntá máa ṣe tàbí ntá máa ṣe yóò máa takò ntá máa sọ gbogbo àlára wọ́ra sẹ̀sẹ̀ olórí ajé àmù ọ̀gá orin ni má gbé tí a gbàbí tá a fi sórí kúnwájú rẹ̀ o ọlọ́jà kò ń sọ rẹ̀ nítorí kan wá fi ilẹ̀ ta wá bọ́ ọlọ́wọ́n bá dákun bá la hawla illa billahi al-azim ní ìjẹjọ́ à ń bá ọ̀rọ̀ bọ̀ lórí bí ọlọ́run bá sì ń gbìjà wa mùsùlùmí tó sì jẹ́ wípé ọ̀dà àkámà fún Allah subhanahu wa ta'ala mímọ̀ fún iná òun náà ni ká ma àwọn yẹ̀wúdí àti nàṣọ́rọ̀ yìí ká mọ̀ wọ́n sọ́ta wa ká ma yẹ̀wúdí àti nàṣọ́rọ̀ yìí ká mọ̀ wọ́n sẹ́ntí ọ̀fẹ́ jẹ́ kárí ẹrù gbedele Allah subhanahu wa ta'ala ó ń gbìjà nabi sallallahu alaihi wasallam ọwọ́ ń padà ń dá èsì ọ̀rọ̀ padà wípé wakada ẹbí tẹ́ ń dojú kọ tẹ́lẹ̀ àwọn kan máa sọ́rọ̀ ìsìn pé ńgbà ń dojú kọ Jerusalem wọ́n tún wá padà ní ìsìn dojú kọ Kaaba ṣé wọ́n gbọ́ tẹ́lẹ̀ ni àbí wọ́n máa ń jẹ́ ń wa ni rajim ẹ̀yin lè dáa jù nínú èdè lọ́rọ́báwá tí wọ́n bá ní haúsátù alqawm ẹni ọ́ lápọ̀nlẹ́jù afdọ́lùhùn wa akramahum ẹni tó lápọ̀nlẹ́jù nù wọn ẹni tó dáa jù nù wọn wọn pè ní haúsátù bákan náà ìyàtọ̀ ń bẹ láàrin wasátù àti wasátù tí wọ́n bá ti fún sín ní gbogbo nǹkan tó bá ṣe é pín méjì lẹ́ẹ̀kan náà tí nǹkan bá wá dúró láàrin wọn wọn ò ní ọ wà ní wáṣítù nǹkan lápẹẹrẹ amú sẹ́ẹ̀tì báyìí sẹ́ẹ̀tì báyìí méjì ní tòótọ́ ṣùgbọ́n àárín rẹ̀ ó pín méjèèjì méjì ọrọ̀rùn kí nǹkan ó lè dúró láàrin wọn wọn ò ní ja'altu alqirba mathalan awi zujaja mathalan wasitọ jawalain ṣùgbọ́n tó bá jẹ́ pé nǹkan tí ò ṣe é pín ní nǹkan o ṣùgbọ́n rọrùn kéèyàn ò jókòó láàrin rẹ̀ sẹ́kìnì ṣe é pín méjì tébù ò ṣe é pín méjì tí ẹ̀ wá jókòó láàrin rẹ̀ wásátù là á lò fún jalasa wásátọ̀ dar jalasa wásátọ̀ lè makad ó jókòó láàrin méjì tébù tá a sì gbọ́ pé tébù ò ṣe é kí ni o kò ṣe é pín méjì ṣùgbọ́n ó ṣe é jókòó láàrin méjì. Ah, kò clear tayi alahu wani asẹyin musumini ummatan udulan ẹyin si aláṣejù ẹyin si aláṣe ètò torí kíni litakunu shuhada ala nas kó lè jẹ pé ẹyin lẹẹjẹrì lórí àwọn èèyàn yòókù tó bá dé jọgbà alikiyama jẹ àfi sahih ìdàbọn bukhari wa ta'ala fi tafsir wọn sọ tó bá dé jọgbà alikiyama yudda ọlọ́run wọn lọ pé anabi nuhu wa wa huwa awwal rasulin bu'itha lil ard ó ń sì làkọ̀kọ́ anabi tọ́lọ̀ ń gbèdìdì wá sórí lẹ̀ ọlọ́ni ya nuhu hal ballagtu so jẹ́sẹ̀ ìfáwọn èèyàn yóò ní allahumma ballagtu ọlọ́run bá mi mú jíṣẹ́ fún wa wàyú jẹ́ akọ́wọ̀mù ọlọ́run yà lọ́pọ̀ àwọn ìjọ rẹ̀ wá tí bá dé ọlọ́run ní hal ballagakum kẹyìn nàbí yìí kùn sí ànábì yìí sọ díṣẹ́ tí mo rán sí yín wọ́n ní à ah, má àtàná mi nàdírín wọ́n má àtàná mi àhàdín àwọn ọ̀rẹ́ níbi yẹn kan o à ah! tí wọ́n ń parọ́ ọmọ nígbà òfin one thousand years ká yọ fifty kú òun bẹ́ẹ̀ tẹ́ ẹ pè wọ́n àbí ni gbogbo ń tọ́lọ̀ láyé ni là tẹ́ ẹ pé wọn ìní túfánù tó ṣẹ̀ṣẹ̀ wá ṣẹlẹ̀ asàsọ wípé a'udhu billahi minash shaitanir rajim wa laqad arsalna nuhan ila qaumi falabitha fihim àwọn ará nàbí Nuhu sáwọn èèyàn rẹ̀ kí ló láàrin wọn alfa alfa falabitha fihim alfa sanatin illa khamsina aman ó lò nine hundred and fifty years tí fi ń pariwo pé ẹ̀sìtọ́ lọ́hùn ẹ̀sìtọ́ lọ́hùn wọn ò dá lóhùn lẹ́yìn rẹ̀ ó la ẹ̀sẹ̀ wá fi túfánù pa wọn rẹ̀ kèé ṣe pé ànábì ní wùlò náírà fifty years o ìyìn tó lójú bá lọ o ìgbà tí túfánù ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ ní náírà fifty years o. nàjẹ́ta ya rọ́bì nù hàn wàsítájábù tàlà hù. ya rọ́bì nù واستجبت له نجيت يا رب نوحا واستجبت له نجيت يا رب نوحا واستجبت له في فلك ماخر في اليم مشحونا في فلك ماخر في اليم مشحونا في فلك ماخر في اليم مشحونا في فلك ماخر في اليم مشحونا وعاش يدعو يدعو وعاش يدعو بآيات مبينة وعاش يدعو وعاش يدعو بآيات مبينة في قومه ألف عام غير خمسين في قومه ألف عام غير خمسين في قومه ألف عام غير خمسين في قومه ألف عام fẹ́ẹ́rà fàmùsínà. àfààní ọlọ́run mọ̀pá ń ti èmi náà pa tiẹ̀ ti. nàjẹ́yìntà yà rọ̀bìnú ha wọ́n ṣàjàbùtà lẹ́wọ̀. kí ni tó lè jẹ́ bàlùjẹ́ fún mi nílé ayé tí mo wá rò pé ò lè sọ dídùnú ebi wọn là lọ́la nẹ́bì nùhù. nàjẹ́yìntà yà rọ̀bìnú ha wọ́n ṣàjàbùtà lẹ́wọ̀. ọ̀la níbi àbúrò àwọn èèyàn rẹ̀ ó tún wá gbàdúrà rẹ̀ pẹ̀lú nǹkan méjì tó ń fẹ́. نجيت يا ربي نوحا واستجبت له. او ان ní ما máa جو ojú omi بنا بنا نجيت يا ربي نوحا واستجبت له. في فلك ماخر في اليم مشحونا في فلك ماخر في اليم مشحونا في فلك ماخر fìlíyàmì màṣẹ́húnà. níbo ti gbàdúrà rẹ̀ nínú ọkọ̀ ojú omi kan máa ń xìrí ọkọ̀ ojú omi ìkún débi pé kápẹ́ náà máa yé ènìyàn tẹ́rì lè yọ sọ. fìlíyàmì nínú àgbà ńlá omi ńlá omi ń jáde láti sánmà omi ń jáde ńlẹ̀ ọlọ́run ní tèè mojú àrò ọlọ́run mọ́mọ́ bínú sí a ojú bí ẹ ti ń da iná tẹ́nìkan ò lè rògbòmílẹ̀ máa ṣe yọ ń bẹ̀ ọlọ́run pàṣẹ tẹ́nu mọ́bọ̀dé gbogbo ó fún búrẹ́dì gbogbo ojú náírà omi ń jáde nù lẹ̀ ń jáde lókè ìntọ́ wá ń gbé omi yìí lọ ìdọ̀tí ni ó kèé omi òrò táwọn gbà ebomi lélẹ̀ lórílẹ̀ nǹkan mi ò sì nú ẹ̀ àti gbà àtàwọ̀ òkè gbogbo ẹ̀ mọ́ra wọn àti ilé nkankan ọlọ́njẹ́ pọ̀ ibi tó mi ti ń lọ ibẹ̀ kó kọjá àlà ibi tí ń gbé àwọn èèyàn náà ó náà kó kọjá àlà ó sì là wọ́n. ọkọ̀ ojú omi ní bírèkì kò ní tọ́tù tó bá fi ọ bisimilayi majiriya wa musa inna rabbi lakọfún rahim tó ń ti bẹ́ẹ̀ náà wọ́n tún tọrọ àforíjì ṣàánú wa ṣàánú wa ìwọ ló kùtù lè ṣàánú wa ìwọ náà ló ní àkọ́kọ́ ojú omi àti kàn ìwọ ló ní akọ́nù àti dìrọ̀ àmọ́bẹ̀ kọ̀ wá tàṣẹ ń tiẹ́ dé mọ́nú plane tọ́wọ́ ah, náà ti pé ìmọ̀ musẹ́ ti lé plane ti lọ kò musẹ́ ti lé ah, ah, bọ́ jò ní ọ̀pàdà ní sẹ́ẹ̀tì o chẹ́kì tírí bílíọ̀n tí wọ́n fún mi ní ìmọ̀mú lọ o ní ọ̀padà ní o o ń kọ́ mọ́ o ó ní gbìyànjú tó sọ̀kalẹ̀ báyìí. wà á ṣàyẹ̀dínwó. wà á ṣàyẹ̀dínwó bí àyà ti mú báyìí náà ti. gbogbo sàmì tó wá lò ìsà ń pariwo náà ni pé ntọ́lọ́mọ̀ sọmọ rẹ̀ ntọ́lọ́mọ̀ sọmọ rẹ̀ في قومه ألف عام خير خمسين في قومه ألف عام خير خمسين ọwọ́ àlọ́ náírà years afa àti wa ń bínú pé lẹ́yìn eléyìí ìpèlókù tí wọ́n máa gbé iṣẹ́ ọdún mélòó ọdún mélòó tí kò máa. ẹ̀yin ò ní àti mọ́sáàsì pàdé kò sí wá sí. tẹ́lẹ̀ nìgbọ́ ni títí pàlókù tá a ṣe fún mi mọ́sáàsì báyìí sebe ebe kini kila nfa ya kila nfa ni taari lara yin bayi. awa k'o di fun yi. ọlọ́run tún kó ń lò fún wa. fi kọ́mi alifahami ghayra khamsina fi kọ́mi alifahami ghayra khamsina. wọ́n wá lò náírà fifty years wọ́n wá déjọ́gbìn alikiyama ọlọ́run ní sojíṣẹ́ alábìnú mojíṣẹ́ sojíṣẹ́ fún yín wọ́n náà wò rí o kó tiẹ̀ jẹjọ ọjọ́ kan báyìí àwọn ènìyàn kan ọlọ́run ìyá nùhìn man yashhadu lak ta ni ó jẹ́rìí ẹ̀ yóò ní muhammadu wa ummatu sallallahu alayhi wa sallam annabi náà ni àtàwọn èèyàn rẹ̀ nínú ẹgbàá wa kọ̀rọ̀dọ̀ àfàwà abdullahi ibn mubarak wọ́n ní táwọn ọba wa dé jọ́nà lọ́hùn ọlọ́wọ́ ọmọ ní yá ummata muhammadin ẹ̀yìn níjọ annabi àwọn náà ní ọlọ́hùn tashharun halakumul baqiya ẹ máa jẹ́ lórí àwọn ìjọ yòókù kayfa tashhadun ala man lam tudriku tí ẹ̀ màgbà tí a wáyé ni a wà máa dáhùn pé ọlọ́run bá a máa gbà ṣùgbọ́n anzaltali kutu ìwọ ló sọ tí a kalẹ̀ wà arsalta rusul ìwọ ló rán nàbí wà wà họ́tà lẹ́nà àt ó gba àdéhùn lórí wa látòrí àhán nàbí gbogbo ànàbí nìkan gbàgbọ́ ànàbí sì sọ gbogbo ẹ̀fánu Kùránì. n ta fi jẹ́rìí náà nù o ọlọ́run ní ọ wa tán bíbáyì kí lẹ fẹ́ máa gbé lónìí. anabi mi ọ̀tún dẹ èèyàn méjì ni ọ wà pẹ̀lú rẹ anabi ni èèyàn kan anabi sọ̀rọ̀ wípé anabi mi ó de ẹnìkan kan ò ní wá pẹ̀lú rẹ jẹ̀mọ́ kéèyàn ò dúró lórí ọlọ́run bí anabi wí báyìí kẹ́nìkan kọ́ ọmọ bàṣẹ àti ìyàwó àtọmọ wà láì kèé sẹ̀tẹ̀ fún un ọlọ́run ọkàn lè jẹ́ bàlùjẹ́ fún nínú ẹ̀mí rẹ̀ ṣùgbọ́n yọ ọ́ dà wà lìjẹ́ náà tiẹ̀ ni tá a bá wà lè lórí di ànábì sáyé ni o kèé ṣe sáwà báyìí o ọwọ́ ọwọ́ àgbọ̀jọ́ gbẹ̀lì kìámà ẹnìkan kọ̀ wà á tẹ̀lé kò sọ́jà bọ́ ń sọ́mọ́ ni bí bàbá àti àrẹ̀ bá ti ẹ̀ yọ́ sá lòbe yọ́ sá bímọ bí òbí mọ yọ́ sá lẹ̀bí wọ́n wà láyé ó ti sú mi báyìí àwọn èèyàn sí tèmi ṣe bí wọ́n sí tọ́lọ́ odidi ànábì yọ́ mọ̀ wá bọ̀ o nìkan sọ́ọ́bà ìlú ọ̀dà wàlìjẹ̀ náà tiẹ̀ nínú àwọn ẹni tó ti wárí náà ọlọ́run wa ni àwa sí ẹ̀yìn ní ummatan wasatọ̀ anabi sallallahu alayhi wa sallam nínú ọ̀rọ̀ tí Umar sọ bin Khattab rọ́dọ̀ tọ̀rọ̀dọ̀ wọ́n gbà wù kàn kọjá ẹnìkan wọ́n ń sọ dáadáa ń parí Umar náà wà ní wọ́jẹ̀bẹ̀tì sẹ́ni tí mò ń sọ fún yìí mò ń sọ bára mi sì sọ́njọ́ náà lọ́wọ́ nígbà gbogbo kan ti kọjá táwọn èèyàn ròyìn ẹ̀ dáadáa àrẹ̀bí ni wọ́n jẹ bàtì ìntánìbì wa sọ kẹ́yìn fáwọn jọ́nà lọ́ni wípé kò ní sí ẹnìkan nù yín báyìí tí wọ́n mọ̀ gbéjà náà sáré lọ báyìí fàyẹ́ ṣàdọ̀lẹ̀ àrùbá kéèyàn mẹ́rin ó fi wá sọ pé ah! ẹni rẹ lọ ẹnìkan sọ bẹ́ẹ̀ ẹnìkan sọ bẹ́ẹ̀ ẹnìkan sọ bẹ́ẹ̀ ẹnìkan sọ bẹ́ẹ̀ àrẹ̀bí ni yọ́wọ́ lè àwọn tí ha wasalasa sẹni bí sọ mẹ́ta náà ó ní wàlẹ ọsọ mẹ́ta sáyẹn tó sọ méjì náà wọn ní wàlẹ́ ọ̀sọ méjì náà a ah, oníṣùgbọ́n ẹ̀mẹ́bìlẹ̀ ọ̀kan o àwa gan ọ̀ràn ti bí njọ́ náà pé ànábì tó bá jẹ́ nìkan kọ ẹ wo bọ́lọ̀ ń ṣe bá wa fi ìkẹ́ lóto kò tún tí ìmọ̀ pé ṣe ẹni tá a bá tún ṣe mẹ́wàá wọn ò fi kọ fún wa wọn ní ẹni tó bá sọ́ọ̀tì òun mẹ́wàá bá tún borí ẹyọ rẹ̀ bọ́ ọ bá ṣiṣẹ́ ẹbí kan ẹyọ náà wọn kọ bó ṣiṣẹ́ ẹrí kan mẹ́wàá wọn kọ wọn tún wá fi ń sí mẹ́wàá ṣiṣẹ́ ẹrí náà ó sì tún wá ń padà ń gbé ẹyọ kọ̀ọ̀kan ti sẹ́ bí mi ẹ̀rì pọ́ńtọ̀ nǹkan ń sọ pòun nídìí ọlọ́ni. nínú ìwáyà mi alisa sọ wípé yushiku antalamu khiyarakum min shirarikum díẹ̀ báyìí lókù kẹ́ ẹ máa dáhùn ẹni rinu yín mọ̀ fúnra yín wọ́n sàbẹ̀ ní bímọ ya Rasulullah ibà sọ kúrò nìkan lọ́mọ kọ̀kọ̀ ànábì lọ́rọ̀rùn bí thana ilẹ̀ hasan wà thana yìí sẹ́yìí pẹ̀lú máa sọ pé ah ẹsì gbogbo kan o mo ti gbé rí àìrí o ah, àfọ ẹni ọlọ́run kan bẹ́ẹ̀ ah àfọ ìmọ̀ dápọ̀ o ẹ̀rọ kan sí wọ́n sì tún gbẹ ládùúgbò yìí wọ́n ní ah wọ́n ti lọ Ghana ah àfọ àmọ̀ dá o àlẹ́bí ni ẹ̀dẹ́ni rẹ̀ nínú ìlú àmọ́ ẹ sọ sọ pé ah ẹ̀rọ kan ẹ̀dẹ́ni kí n padà sí ọ́fíìsì yẹn ẹjọ lágbájá ti gbó mbẹ ṣé sì mbẹ́mbẹ́ ah! wọ́n ní mbẹ́mbẹ́ wá ó ní iṣẹ́ rẹ̀ bíi ti ń pè mí àtìyàwó mi yìí ó pé mi ibẹ̀ mo èmi ọlọ́run nìjẹ́ ànábì mi ẹ̀ ti dàmà náà nù nínú ẹgbàá wa mi ọba kan yẹ pé wákàtí ka jà nínú akókò mọta wàsítọ àbí wa wí gbólóhùn lẹ́ẹ̀mẹ́ta lẹ́ẹ̀mẹ́rin nínú wáyà mi lẹ́ẹ̀mẹ́ta mi bímọ wípé antum ṣúwádà Allahi fil ard ẹ̀yin náà lẹ́lẹ́rìí ọlọ́run lórí lẹ̀ ẹ̀yin náà lẹ́lẹ́rìí ọlọ́run lórí lẹ̀ ẹ̀yin náà lẹ́lẹ́rìí ọlọ́run lórí lẹ̀ ẹ̀yin náà lẹ́lẹ́rìí ọlọ́run lórí lẹ̀ ọlákùn sànú wa o lọ́sọ̀ yìí pé tọ́lọ́ ń bá nífẹ̀ẹ́ èèyàn tán ahabu nasi ilallah anfa'uhum lin nas tí wọn bá ní tàbí lọ́nà láìkì jù ẹ̀ ń táwọn yẹn bá máa ń sàǹfààní látara rẹ̀ ni ẹ̀ ń tọ́lọ̀ láìkì nù ṣùgbọ́n ẹ̀ tí bá máa ń pa àwọn yẹn lẹ́kún kódà bó ṣe rí ọmọ ṣèbàdàtò nítorí gbéngbégbè ní kọ̀rọ̀ ìbáàdà tẹ́ta ń ṣe ṣe bí láàrin àtọ́lọ́ ọba ẹnìkan lọ́wà dáadáa tí bá wá ń ṣe ọ́tẹ̀ káàkì yóò dé yọ̀dọ̀ àwọn àfáà ní ẹni sọ̀rọ̀ ẹ ń bá jó mímà nínú kọ́mọ gbogbo òru rẹ̀ sí kìyàmù lẹ́yìn tàbí kó tó máa kàtí àkọ́mọ ká masáìlú jọ èwo ni kọ́ máa ṣe wọ́n ní masáìlú ìṣẹ̀gbẹ́ ẹ̀ náfìlà fún tí ọba sáyé màjú nítorí pé náfìlà rẹ̀ ti ń ṣe ni òun nìkan ló ládàá rẹ̀ ìyìn tí ń káì tó bá bóde padà lójúmọ́mọ́ ẹ̀yọ̀ kẹ́ tó bá sọ báyìí gbogbo ẹ̀yìn ọmọ sàǹfààní ja'alnakum ummatan udulan òun dédé ní àwọn wa ní hujjiya ijma ọmọ ẹnu ayé tí wọ́n bá ní umma wọ́n ṣe ìjìmọ̀ òlórí nǹkan kan wọ́n panupọ̀ pé bí nǹkan yìí ṣe rírè nínú ẹ̀sìn ó ti di ẹ̀rí náà ó di kíni o ó di ẹ̀rí ṣùgbọ́n umma yìí ṣé umma nàbì ni àbí gbogbo àwọn umamu tí wọ́n ti lọ ṣáájú umma nàbì lọ́lọ́run sọ ń bí yìí o ká gbogbo umamu ni a lè mọ̀ bí wọ́n panupọ̀ lórí lẹ́yìn òbí wọn panupọ̀ o ṣẹ̀ríà sì tún yàtọ̀ díẹ̀díẹ̀ tí wọ́n bá ní kíni yàtọ̀ bí ṣẹ̀ríà ó lòfin tẹ́lẹ̀tẹ́lẹ̀ ń dán nígbà tí sọ̀rọ̀ yìí ànábì kan wáyé rí lásìkò tó ti pé kádùgbọ́n ọlọ́run sànù wa pọ̀ ẹ̀ ń bá ṣe lọ́hùn láàárọ̀ ọjọ́ kejì wọ́n ti kọ́ lẹ́nu ọ̀nà rẹ̀ pé ọjà lè mọ̀júmọ́ ó kàlùkù ọmọ àwò wà láàrín kàtí láyé wà ó stamp ni wọ́n ti fi sí láti sẹ́mọ̀ ẹ wá dàkú tí wọ́n bá ní á da nígbà náà dídá yẹn sótó tẹ́ ń bá dá lásìkò tí a yìí tí wọ́n sì tú láti rí tẹ́ yìí dáa wàlẹ́ àwọládájú gbogbo umam nínú gbogbo umam àwọládájú ẹwà wíma alsawa ni jẹ́lẹ́kùn kúmọ̀tà wasatọ̀ ìtẹ̀kùnù ṣúwárí alandas wà ẹ̀kùnà rasúlù alaykum shahida apá kan ní kánàbí náà lè jẹ́rìí aleikum bẹ́ẹ̀ wọ́n ní làkún ni fún yíjọ́ gbọ́dọ̀ kìámẹ́ là wọ́n nọ bí wọ́n ṣe pe ànábì náà rún pé ìwọ náà wàá jẹ́rú àwọn èèyàn rẹ sọ jíṣẹ́ fún wa bó jíṣẹ́ fún wa ànábì ní kò jíṣẹ́ fún wa. amsa sì ń sọ ní hajjatul wada ọlọ́wọ́n bá wo ìwọ ló ń fún mi la wípé mímọ bọ̀dọ̀ rẹ ti ń súnmọ́ o tàbí bá ti sọ̀rọ̀ sọ̀rọ̀ bọ̀ tó pọ̀ tó sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ ànábì ní ẹ̀yin mùsùlùmí ẹ̀ sọ̀rọ̀ ayé o ẹ̀jẹ̀ ẹ̀yin ó ti dèèwọ̀ o òun là sí ìgbà bíi kọ́ńtrákìtì lẹ́nu láti gáràjì kẹsíkejì wọn ò ní ẹ lọ pa ẹnìkan wọn ni sars kìíní yìí ò lè jẹ́sẹ̀ nature ṣe union ni láti inú pátì kẹ́hún ni ọlọ́pẹ́ lómi ó sì lọ́ọ́ pa mùsùlùmí ọ̀sàsù ẹ̀ wò ó wà sí yìí náà gbani ìmọ̀ ẹ̀dùn mọ́ yẹn ní ètẹ́yẹ̀ lọ́rùn irú ìtẹ́ ẹ̀ sọ yìí níjọ́ òṣèlú ni ìlú òṣèlú láì pààyàn ha ẹ wá aṣọ gbẹ̀dì nature nature táǹpẹ̀ nature fún ọ pé ń tọ́lọ́ ń ṣe dáadáa kọ́ ọ̀bàjẹ́ òní nature asimilallahu wa ni maliwaki anabi náà jẹ́rìí ọlọ́run wa para síbi ọ̀run pé wà máa jẹ àìnàlì kíblata lẹ́tì kúnta àléyà ojú méjì náà wà fáàbì sórí Baitul Maqdis tó ń dojú kọ ojú kanu kúnta àléyà kún ta àléyá ó tún lè túmọ̀ anta àléyá ayé filhal ṣùgbọ́n kébùlà tó ọ̀sẹ̀ tẹ́lẹ̀ dojú kọ ní ìsìn náà tó lọ ń da ìgbà sí káàbá yìí ọlọ́run ò ṣe torí nǹkan méjì torí nǹkan kan náà ni lìnà alámàmá yẹ tẹ́bi ar-rasul ká lè mẹ́ntì ń tẹ̀ lánàá bí n tó tọ́ mímọ̀ ìyá ń kọ́lé ala aqibaihi àtẹ̀ntọ́jẹ́ yìí pé àrèmàjẹ́ ní í ṣe torí pé ń gbàtọ́ lọ́n chẹ́ǹjì kíbla yìí ọ̀pọ̀lọpọ̀ di mọ̀nàfíkì ọ̀pọ̀lọpọ̀ lóhùn sí islam mọ̀ mọ́mọ́ mọ́ fọpọlọ wá sí ẹ adúrún tá a ti láti ẹjọ́ yìí ẹlòmí ò ti ẹ̀sìn lọ sí ìwádìí pé ha bọ́dà mi ó kiri ikú ni bẹ́tìrì mẹ́kídìs káwọn níjọba ìlẹ̀kì àmọ́ kí wọ́n wá ní pé ọyá ìdójúkọ kíbla yín kó wọn wá lọ báyìí ṣé bíbi tẹ́lẹ̀ bí dojúkọ kẹ́yìn ṣé wọn ò ti fèsì gbá wa báyìí ọ̀dà mọ́ṣíkìlà lè ńlọ́fàá táwọn àfáà fi sọ wípé gbogbo ẹni bá fẹ́ tún àwọn èèyàn ṣe kò gbọ́dọ̀ lé lálẹ́bù gbogbo ẹni bá fẹ́ darí àwọn èèyàn kò gbọ́dọ̀ burú ní burú má ṣe súnmọ́ ìyẹn ló fà ọ̀pọ̀lọpọ̀ mọ́sálásí lónìí táwọn èèyàn ò fi gba àwọn chíńjì kíbla bẹ̀ ìmọ̀ ń le lára tòótọ́ ìdí ẹ̀ ti bá sábà pẹ̀lú ọlọ́run ibi tí bá mi dojúkọ jẹ ìjà ìlàyé àbúrò wọn náà tó ṣe ìmọ̀mù lẹ́yìn wọn kí wọ́n sọ pé téèyàn ọba mà pẹ́kẹ́rẹ́ dáadáa làwọn afáfẹ́ sọ pé gbogbo tó bá jọ mà tó ṣe láyé pátá èèyàn kọ̀kọ́ wọ́rọ̀ ló rán lọ́wọ́ ń kọ̀rọ̀ náà wá sí mo fẹ́ lọ sí fún yìí olóhùn tí wọ́n gbà o ìwọlẹ̀lẹ̀ mi wọn sànú mi o mẹ́tẹ̀ mi náà sì sọ o mẹ́jẹ̀ ń gbára tajú bó ṣe yẹ lọ o ni ó tún fa o lọ́pẹ́lọ́ bí ọmọ wa sọ fún sùúrù ọkàn wọn sáyẹn ni ìkan ọlọgbẹ tí a bá àfa wa tí a tọ́ ọmọ túnbẹ̀ ataba ataba òun ni kíni tí a ra se ń bi mọ́sálásí tẹ́ra máa ń ga díẹ̀ wọn níbi tí màmá ti máa dúró yìí mímbà lélẹ̀ wọ́n ẹ ustaz ẹ ẹ jọ ọmọ fẹ́ bẹ̀rẹ̀ àwọn adájọ́ kan ẹ jọ sáà bí kí olórí maharob tẹ jáde láyé maharob tí wàhálà bá dé ibi lè gbà họ lábá ń pè ní maharob maharob lọ fẹ́ yọ maharob wọ́n náà ní àti gẹ́ẹ̀tì ah, maharob o iye ọ̀gẹ́gẹ́ bíi tí àtọ̀fẹ́ fi àwọn náà ti bá dáa ọwọ́ àfọwọ́sọ gẹ́gẹ́ bẹ̀ ni pé ẹ mo gbé tí lọ mo gbẹ́rì ẹ̀ wá sí ti àwọn ọba ní fọ́ọ̀kan bẹ̀ gángan orí náà ní bẹ́yìn náà mà ah, ah. òǹrẹ́ o. ọ̀rọ̀ akéèté kan lọ́ba ni máa túbọ̀ sá ìgbẹ́ tó lè dáká bó ló ṣe àwìn lọ. wà á máa jẹ́ kíkọ́ tẹ̀lé kúta lè ya ilẹ̀ ìlànà yẹn tẹ̀mí rọ̀ṣọ́lá mi yẹ́kúlẹ̀ bí alìkìbẹ́ yìí. rọ tahwila ilà kàbà bá a ṣe ya ẹ máa dojú kọ bẹ́tùlù mẹ́kìlísì máa ẹ máa dojú kọ mẹ́kà ní kàbà àwa gán mọ̀ kò tóbi ṣùgbọ́n tí ò ní kó tóbi pé òun ò ṣe tí ò ní pé ànábì lẹ́gọ̀ tí ò ní pé mọ́kùnrin àwọn ṣe illa alladhina hada Allah àfọ̀n tọ́lọ̀ ń jogún ìdáyà sínú ọkàn wọn. bàbá kankan kọ́sẹ̀ kúrẹ́ ìpẹ́ ìmọ̀lọ́rọ̀ ìmáàmù ni tẹ́ ẹ bá fẹ́ mọ̀ pé sí èèyàn dáadáa ní àbí èèyàn dára kọ́ ni lọ́jà àwọn ni akápò ọjà ní mọ́sálásí igbági central mosque igbági àwọn ni wọ́n máa kó o bẹ̀ sọ́wọ́. So ládùúgbò ọ̀nà ń kó ọ̀dẹ sọ́wọ́ nígbà ń túlé bàbá tó wá kọ̀dé ti báyìí ẹ̀ ní one three two thousand and eight mọ́ra ògì láago mẹ́sàn-án àárọ̀ kò ìṣòwò lọ́wọ́ mi mo á ní kẹ́ ọ̀yọ́ ológì ọ̀pàràwà títí aago méjìlá wọ́n ti san owó wọn wọ́n ti san o pátá o àwọn ìṣèlú ń kọ́lẹ̀ wọ́n ṣèkú kéèkọ́sẹ́ mẹ́ta o ayé tá a wà ń bẹ́ yìí wà ní ọba àlìjẹ́ náà sí ẹ̀tì ẹ̀rọ lábẹ́nu o ee wà lẹ́wọ̀ sáàsù nǹkan ti fọ́jú pọ̀rùn báwọn yẹn lè dáa máa ìwọ lọ ń sọ ti báwọn máa tó rẹ̀ sí bọ́ọ̀bà lẹ́nu mi tó àjẹ́ náà lè takọ́lọ́wọ̀ ọ̀dọ́gbọ̀n ti wẹ́rẹ́wẹ́rẹ́ ọlọ́run wa ni wà lẹ́wọ̀ tóbi wà máa kẹ́ àná lọ́ọ̀lì òbí ayé màá náà kàn kí ló bí ayé yìí irú wọn lọ bí nkìlọ́wọ́ apákan ní òvúrú ní nkìlọ́ tí a yà fi sọ̀kalẹ̀ ṣùgbọ́n àwọn èèyàn kan ti kú tí èsì dojúkọ Baitul Maqdis Jerusalem ní dojúkọ tẹ́ ẹ jáde láyé gbogbo ọ̀run táwọn ìgbé bàlálí kì á máa ní ìsìn kò sí irun kàbá mẹ́ ní bá wá bá nàbí ìpé ya Rasulullah mata qawmun àwọn èèyàn kan ti kú nù àwọn èèyàn wa kanu yusalluna ila Baitul Maqdis nuriwa min nahwa Baitul Maqdis Jerusalem tó ń dojú kọ ìtẹ́lẹ̀ òní mọ̀kùnrin lórí kí la fẹ́ sí rọ̀rọ̀ tiẹ̀ báyìí ṣé wọ́n sì wà dẹ́nu kẹ́ báyìí ayé àbá sọ̀kalẹ̀ wípé wà máa ká náà lọ ní yòdé ayé máa nà kún tí chéǹjì tọ́lọ́ ń chéǹjì yín kú òní Baitul Maqdis padà sí Kaaba kìí ṣe pé gbogbo ń tẹ́ ẹ ti kí lọ nù ọ̀run bẹ́ẹ̀ bá ń bẹ̀rẹ̀ tó ti kú ìgẹ́ ẹ̀yin asọ̀láta ìmánẹ́ni ọlọ́run wá pèrún ní ìmánì kí ló fàtọ́lọ́ fi ṣe bẹ́ẹ̀ listimali ha alaniya ti ń wà kọ́ ní wà amali àṣẹ gbogbo tí wọ́n bá ń pè ní la ilaha illallah muhammad sallallahu alaihi wa sallam foundation nìyẹn èèyàn gbọ́dọ̀ mọ́mọ́ nǹkan yòókù lé lórí mọ́sálà ẹnì kankan gbà wípé la ilaha sallam ó ló ń gbà lódodo bẹ́ẹ̀ kò sì sẹ́bọ́ kò mọ́ ìkàmí mọ̀lọ́hun ọ wá kírun olóhùn òkì káti mọ́lọ́ lọ́kàn sóni ọ wá pàwé olóhùn ọgbà owó rè lọ ají olóhùn ọlọ́ wọn sọ ọ ní gbogbo sẹ́yọkù kò sínú ìmánì ìyìn tí ń jẹ́ mẹ́rin nìsan gbà pọ́ ọ̀kẹ́sọ̀ lọ́wọ́ ó sì rán nàbí mọ́ sì mẹ́lú àjọṣe wà tiẹ̀ jẹ̀mọ́ àṣẹ mùsùlùmí náà ó lọ̀rọ̀ àwọn múrjíà ìmáàmù Málíkì ni máa ń ṣe àwọn lé mọ̀ tí wọ́n bá ti débi ayá yìí wípé ọlọ́run ọmọ ṣe ń wo tó ọba ní clear rẹ̀ àwọn ní la ilaha illallah mọ́rọ́sọ̀rọ̀ sálàm ọ̀dọ̀rí ọlọ́run gbé allahu akbar allahu akbar ẹ̀yìn àwọn mọ́sálásí ni <laughs> àwọn onídìí yẹn Ramadan dé o kò sí tọ́ka kí ni jẹ́ ṣe ìrìjáwù ní tààkìrì akọ̀rùlá amala ayé iman mo ní imani dúró lẹ́gbẹ̀ẹ́ kan iṣẹ́ dúró imani ṣe kele mo ní imani dúró lẹ́gbẹ̀ẹ́ kan iṣẹ́ dúró lẹ́gbẹ̀ẹ́ kan ọlọ́run wa ni irun imani ni tòró kó àníyàn nu ó kó ọ̀rọ̀ sísọ nu ó sì kó iṣẹ́ nu àṣẹ imani kan ò pé àfi kí irun ó ìmánì kò pé àsìkí àwẹ̀ òkun ìmánì kò pé àyàfi kí zàkò òkun ìmánì kò pé àfi kí ájí òkun mọ́sálàbádé ìmánì wà tóótọ́ lára àwọn tá a wá sọ yìí ẹnìkan wá ń ṣe ṣèkan mọ́ṣèkan ṣèkan mọ́ṣèkan ọwọ́ àwọn náà wàláì kì í ṣẹbọ ẹni ọgbà nàdìbọ̀ ṣùgbọ́n kéèké rún pé ah, ah. tọ́ba yìí kú ṣé mùsùlùmí àbí ṣé mùsùlùmí ọ̀rọ̀ rẹ̀ dá wà lálẹ́ lẹ́nu àwọn afa. ọ̀dà zakankọ́ kí ọ zaka ìsèmọ̀ sí sara ọ̀rọ̀ tí ọ̀wà dá wà lálẹ́ pé mùsùlùmí ni kí ló yọ̀rọ̀ wà lálẹ́ nẹ́sùsù wà lórí ẹ̀ nínú àdìtì àbí ìrọ̀rọ̀ ànábì ní gbogbo ẹnikẹ́ni tó lọ ń bá sóore fúláyé yìí tó yẹ kó ọ̀rọ̀ zaka ń bẹ̀ kó ọ̀rọ̀ zaka ọ̀rọ̀ ni ó jẹ́ fúláyé kìámẹ́ lọ́nà wo gbogbo àwọn ẹran rẹ̀ tọ́ ẹ̀kọ́ ìsàkàfọ́lọ̀ tí ọ̀sàkàfọ́lọ̀ ọlọ́wọ́ wà fún ẹ ní agbáǹbarimu ìwo àsìkò ìdájọ́ sí rè ọlọ́wọ́ bìí sí pẹ̀lú wa lábára wọn kàn gbáà yóò rẹ̀ wọ́n sì gbé gbáà wọ́n mọ̀ kàn ànábì ní irú ìyàtọ̀ wọn máa jẹ ní títí títí tí wọn èèwà adájọ́ rẹ̀ yálà iná ní ọ̀jẹ̀ ni. Titi, titi, titi, àbálíjẹ náà àwọn àfáàwà ọ̀dà lẹ́ọ̀rọ̀ ń pé tánàbí bá fi lè kún ń jọ náà lọ́hùn àti pé ti zàkà yàtọ̀ torí gbọ́dọ̀ ìnáni ọ̀jẹ̀ àbálẹ̀ rẹ̀ ọ̀jẹ̀ ni ọ̀nà òpin mẹ́ta ń jọ náà ẹ̀yọ̀ kàrà nàbí ìbà funfun. eléyìí ò clear nọ́ọ̀sù wa lórí ẹ̀ ṣùgbọ́n ti ìrún nọ́ọ̀sù rẹ̀ ọ̀pẹ̀ta jẹ́ àfisọ̀hì àfisọ̀hì pé báyìí náà rọ́jùlì wàlúkúfù wà ṣírìkì tẹ́lẹ̀kù sọ̀rọ̀ tí wọ́n bá ní láàrin kèfèrí ó di kèfèrí o kò sọ́nà ọba máa o tí ọba ti kírun mọ́nà ni. ìtìbá bin Malik sahabiyun jalil èèyàn dáadáa ni wọ́n ti ogun dùde ní ogun kẹ̀yìn sẹ́ńtọ́ tẹ́lẹ̀ ó ní eruku ẹsẹ̀ ẹ̀sìn ah ìyá mẹ́jà wọn sàbẹ̀ yòókù lílo ti fọ́ lójú ó wá nọ́ọ̀sì ojú díẹ̀ díẹ̀ ó padà wà fọ́tọ́bárátá ó wá bá nàní ní ìrẹ́ tí ọkọ̀ dà mí wọ́n mọ́sálásí mọ́ wálé mi mo fẹ́ kó o kírun níbi kan ló lé mi wà á tẹ̀kídò mùsọ́lá ń wà á sọ bẹ̀rẹ̀ ibi tí ti máa kírun mo tún mọ̀ pálíbà ní kò ó dé bẹ́ẹ̀ tó bá ti bá ń kírun mẹ́ àdébí bá dìde wa ṣùgbọ́n jọ́nà lọ́hùn kan pọ̀ náà sọ̀hábà ọ̀nà ìdíje tẹ̀lé sàṣálà wọ́n lọ wọ́n lọ bí ẹ ṣe dé ó ní ànábì àti ìṣètò pé kẹ̀tì ẹ̀kọ́ jẹun ànábì náà àìnà torí ìṣesí ànábì nu tẹ́ bá pé wàá jẹun ìní ọ̀pọ̀pọ̀ sí kó tó mọ̀ sí nǹkan yìí tẹ́ bá pé ọwá sí ọ̀pọ̀ sí hmm, níbo ló fẹ́ kí ọba náà wọ́ síbẹ̀ bára mi sì bẹ̀rẹ̀ sí yẹn àfihàn àwọn sọ ọba náà bá kírun ní ọba tó ànábì àti pèsè nǹkan kan lẹ̀ fún yín àti ṣe kí lára mùsíbà tọ́ba òdodo lónìí ó ní pé gbogbo ẹ̀ ń bá gbòdòdó lọ kì í nítumọ̀ lọ́dọ̀ wa láwùjọ ẹ lọ gbogbo àwọn sùfí yàgbẹ́ sí máa ṣe sáfà wọn àwọn sùfí bí ṣe sáwọn àfà wọn wọn máa ṣe bí ẹni pọ́lọ̀ wọn ni súnà òsì rí bẹ́ẹ̀ ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ àfà súnà ìyàrá yẹn méje tí wọn bá rí dáadáa lọ́dọ̀ rẹ̀ wọn ó tó máa tatọ́ síláìtì sí i pé ẹ sì ní àdúgbò wọn lẹ́gbẹ́ ẹ ẹ ìwé ìbòdè lóru ìwé ìbòdè lóru ah, àgbàgbọ́ àṣẹ ń tọ́fà nípa àwọn èèyàn nígbàgbọ́ nú agbára ọlọ́run bẹ́ẹ̀ bá rọmọkẹ́ láàrin wá mísìn tó jẹ́ genius nígbà tí wọ́n bèèrè pọ́sẹ̀sì kan sọ́sẹ̀ méjì àwọn yóò ti bèèrè lórí rẹ̀ pé àfáǹdádì rẹ̀ kí ni àfẹ́ dọ́gbìnrin bí àfáǹdádì rẹ̀. iṣẹ́ àjùnú tí ààrẹ mú kó tó bínú. ẹnẹ ìjẹ ebi ni. àjẹbí. pé ọlọ́run lè ṣe nǹkan àwọn èèyàn ò lè sùn ni. bẹ́ẹ̀ ni kẹtọ́ ló sàrún lè ṣe pé ogun owó ni ẹ ti wò kan àwọn kan sọ mẹ́jọ rẹ pé oníméjìlá àwọn àfa àpín sí àwọn àfa àkànbẹ́tẹ́ pé sáwọn òun làwọn afáàtì máa bá yàn sóògùn owó tẹ́wàá máa náwó fún àwọn afáàmì ọláwọn kan bẹ àwọn ní wọn mọ nǹkan wọn á ṣe fúnra wọn kí làfà àwọn àmì owó onírú ẹ̀ lámúbi ẹ̀yà wọn. wàláyé àwọn èèyàn gbàgbọ́n lágbára mẹ́kàn sọ lẹ́nu lásán ni tí a bá rẹ́ mọ̀ kàn báyìí tọ́lọ́ mọ̀ mọ̀ ṣe fún rẹ̀ wọ́n wà dọ́gbọ́ndọ́gbọ́n wọn ò ní kí ọlọ́run kí nǹkan mọ́ èso wọn ó kì kan. ńlọrọlẹ ṣé ẹ̀gbọ́n tí àwọn èèyàn àbí sàṣàràm ọmọlẹ ìtìbá ní àwọn èèyàn wọ́n wà pẹ̀lú rẹ̀ wọ́n bá ní àbí sàṣàràm à ń ṣètò oúnjẹ lọ́wọ́ ẹ má ti lọ́wọ́ ah, àbí ìwà àdúgbò àwọn sọ̀rọ̀ àbàwá ń àsọjẹ láàrin ara wọn náà ní ẹ bá dà ọkùnrin kan ah sásìlẹ̀ fi túwọ̀ náà lọ ó ló ti túwọ̀ náà lọ pé wà ó wà káfílì mùnàfíkìn tí ó mùnàfíkìn bá kó lọ tí ó kó bọ̀ ilé ẹ̀yàn máa ń darí ẹ̀ sí mùsíbẹ̀ dání kì í sèyàn rí ah òun kálukú sì ní máa ń wá bó o lè mi náà ó tún ṣe lékún dáadáa tọ́lọ̀ ó nífẹ̀ẹ́ gbèsè àti ànínádi lẹ́nu kábàdé náà sọ̀hábà kẹ́lẹ́kẹ́lẹ́ lọ́ba bá nàbí gbogbo àlẹ́sẹ̀ yẹ́ ṣáàdùn aláìlá ìlàlá yìí tó ń sọ sí létí ẹni tó ń sọ rẹ̀ fún mi ṣe bọ́ gbà pé yìí máa sọ láyà lábọ̀ mọ́tò sọ́sọ́ láì sàbẹ̀ ni yìí ń sọ pàlà ṣàárẹ̀ tàlà sọ wá dẹ̀mí rẹ̀ wọ́n tún sọ̀rọ̀ kẹ̀lẹ́kẹ̀lẹ́ sàrẹ̀ sàlám ágìrì ẹ̀sẹ̀ wọ́n sọ lìbí ṣe bí ń kírun wọ́n ní kírun inú tí yóò sí láǹfààní àrẹ́bẹ̀ ní ti bá wá ń kírun wùlá ìkàlẹ̀ rírẹ̀ nà hánì lọ́wọ́ à ń kọ́tìrì hìm àwọn tọ́rọ ní ìgbọ̀rọ̀ panu wọ́n tún fọ̀rọ̀ ọ̀run nǹkan ajẹ́ pé tí ọ̀bà tún sí irun mọ́ ojú ti kèfèrí àtúntẹ̀síwájú wàjábìrì àdéjì buraida ibn hussein buraida ibn hussein wal hadith tọrọ fi sunan bi sunan sahih wọn nàbí sọ pé al aadu alladhi baynana wa baynahum tarku faman taraka ní ruwaya mi faqad kafara àdéhùn ti bẹ láàrin wa àti ẹ̀tẹ́ ah, ẹgbẹ̀rún bá jọ ìmúlọ̀ bọ̀rọ̀ jáwó irun tájọ́ ń kí ni o tájọ́ jẹ́ mùsùlùmí ẹ ń bá ti gbẹ̀rùn jù lẹ̀ kò sáré ìyẹn mọ́ wà já mi nàdí abúlébùnà àrùn às á sì sáré wà pẹ̀lú sọ̀hábà ń jọkàn àmì ìbá ní fàdákà sọ̀rọ̀ àmì ìbá dákọ̀ ọ̀rọ̀ àrùn bí ní man àríyá ẹ bá sọ ìrun ìbọ́lọ̀ ní ká dáadáa ká ọmọ kú oríire o ó ti ládé olùdó ọlọ́run wà káńtìlá wù nùrọ̀n wà burhanan ọjọ́ yọmọ kìyàmá irú yóò dì wọn lẹ́fọ́jọ́ gbà kìyàmá yóò dì ẹ̀rí máa jẹ́ mi sọ ó ti sọ sórí rẹ̀ ẹjọ́ ọmọ ṣe bẹ́ẹ̀ kánà yọmọ kìyàmá máa fìràwọn wà kọ̀ọ̀rún wà Ubay ibn Khalaf òun ti fìràwọn ni wọ́n wà pọ̀jọ́ náà lọ́wọ́ ẹ̀wà alẹ́ ẹ̀n tí ọba kírun pé kò ti di kèfèrí ó ti di kèfèrí àádọ́wàlá kọ́nà awwal ọ̀rọ̀ àkọ́kọ́ táwọn afá mú nìyẹn ọ̀rọ̀ kejì táwọn jùmùhúrù sọ hmm. fún ta ló ń tọ́ ẹni tá ń sọ̀rọ̀ rẹ̀ ọ gbà pé dandan nìrún ní o sùn kéèkì gbé akíkàn dákà sí ìlànsọ̀rọ̀ rẹ̀ o tí ọba ti gbà pé ìrùn ìrún wà kò yí sí mùsùlùmí náà ṣùgbọ́n kíkà yín dàkàn sí torí ń dá wà lálẹ́ ní ìsìn pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn àti ń kú yóò sá ẹ wá kírun sá apá kan àfa àlékéde rèé apá kejì ní kì í ṣe kékeré wọ́n ní kílẹ̀ rí wọ́n ní àkọ́kọ́ ká tó mẹ́rin ti àwa ẹ á dáhùn lórí ẹ̀rí tẹ́yìn mú wa ní. ìǹtí ànábì ń sọ wípé àdéhùn ti ń bẹ láàrin àwọn àti àwọn kékeré onírun ẹ ń bá ti gbé jùlẹ̀ kì í ṣe mùsùlùmí odini ẹlẹ́ẹ̀kejì hadith ọ̀wá pé yóò wà pẹ̀lú ahamana àti firauna wíwà pẹ̀lú wọn sọ pé yóò gbìnà lọ gbére torí pò náà hu abu odi méjì iṣẹ́ ọ̀rọ̀ ẹ̀kẹta ni wípé ànábì ń padà ń wá ń sọra pé kọ́ sọ́ra ẹ o torí pé fífi ìrún rẹ̀ rẹ̀ lẹ́yìn iṣẹ́ sí kèfèrí tí èkìrì nù o bí ẹ̀ma ìṣe ìṣe kèfèrí èèyàn lọ bí kúfùrù nù o fa innal ma'asi baridul kufri torí pé ẹ̀ṣẹ̀ òní akólẹ́ta ìdí kèfèrí díẹ̀ lẹ́yìn ọmọ ayọ́ ní ọmọ yọ ní ọmọ yọ ewu islam náà gẹ ẹgbẹ́ rárá yín sáà yọ bá kó nu ẹ wọn wá ní sáà ti fèsì báwọn kọ́nà ti fèsì kí wá lè rí yín mo lè rí àkọ́kọ́ ni pé ẹja apàrà sínú Qur'an alóso sọ wípé a'udhu billahi minash shaitanir rajim inna Allaha la yaghfiru an yushraka bihi tọ́ ọ bẹ́ẹ̀ ṣe ọkọ̀ náà tó sì tàn sórí ẹ̀ka àforíjọ́ wa yaghfiru ma duna dhalik man yasha tilku ba'du salawat tàdáwùnán wà kásìlán hádà dúnà lè kúfùrù wà dúnà ṣìrìkì kìí ṣe bọ́ dúnà lọ́nà sísọ ó sì mà pé akíkàdákà sínú ọwọ́ àwọn èèyàn kó tó sọ ayá yìí o kò sì da ọ náà mẹ́bọ wọn ló di pọ́ǹtì àkọ́kọ́ àní kò búrọ́dà sẹ́ẹ̀rì mi tó wà wọn lẹ́rìí mi wà kí lẹ́rìí mi wọn ní sẹ́bi já àfi sọ̀rọ̀ ìhàyè min hadith la ilaha illallah wọ́n lọ́dún sámit wọ́n sàn bá a sọ̀rọ̀ ní bá a sọ̀rọ̀ ó ní hmm, man yashhadu an la ilaha illallah gbogbo ẹ̀ ń bá lè gbà lódodo pé ọ̀kan sọ̀rọ̀ wọn bá wọ́n ní wọ́n ní muhammed abdul rasul anabi òṣìṣẹ́ wọn bá ní ẹ̀rú ẹ̀ ní wọ́n ní isa jésù tẹ̀ ń wí anabi wa isa abudu ẹ̀rú ọlọ́ni wa rasulu òjíṣẹ́ ọlọ́ni wa kalimatuhu gbóló nǹkan ni fi ṣe ma alukọ́ ìlà mọ́ríyàm ọ̀sán mọ́ríyàm pé kún fàkánà ìsá bìkún wàlẹ́ ìsá ìsá kún ànábì ìsá bá ń jẹ́ ìsá pẹ̀lú kún ọlọ́run tó sọ pé máa di ìsá ó di ìsá pẹ̀lú rẹ̀ ni kìí ṣe ìsá ní kún fún rẹ̀ tó sì bàbá ìrùlù wà á jannata haqqun ó sì gbà wípé àlìjẹ́ náà ni wà á nà an-naru haqqun ni adkhalahu Allahu alijannata alama kana min amalin ẹni irú iṣẹ́ torí ọmọ gbébọ̀ wà bọ́lọ̀ wọn bá tó bá tiẹ̀ lu ẹ̀wọ̀n náà ná yọ padà àlìjẹ́nà ntọ́lọ̀ sọ̀rọ̀ lọ́tìrọ̀ sàṣọ́lá ẹ̀hẹ́ tẹ́ bá wà pẹ̀lú kẹfẹ̀rí tẹ́yìn ní pé yọ ọ̀rà náà ṣé bí àdìsí rẹ̀ ní ìsìn nítorí wọn bí àníbílẹ̀ rẹ̀ pé tó wà jalè kù nǹkan tí bá ń bẹ̀ àníbí ní kọ́dà kọ́ jalè kù ṣùgbọ́n o lè wò kò nira rẹ̀ ó di ẹ̀rí mélòó ó di ẹ̀rí méjì wàjẹ́ ayélujára ní hadith ọ̀bàrà à ń sàtọ́wà pẹ̀lú ọ̀sán àbànjọ kan àníbí wa ni khamsu salawatin ìrun wákàtí márùn-ún faradallahu nà àìbáyé ọlọ́run ló ń ṣe ní ọ̀rẹ́ yẹn fẹ́yìn yẹn àníbí ni faman sọ̀làhùn ilẹ̀ ọkọ̀ tìhín ẹ̀ ń bá ń kírun yẹn déédéé pẹ̀lú àwọn àsìkò rẹ̀ wa ahsana wudu ahun tí sì máa ń sàlọ́lá wọn irun ìdáadáa wa àtàmọ̀rù kù àwọn wa khushu ahun tó sì máa ń rùkú dáadáa mbẹ tí ń fi bẹ̀rù ọlọ́wọ́n bá ah, kan lahu inda Allah ahad o ti ní àdéhùn láàrin wọn àtọ́lọ́wọ́n bàbá wọn àyè fúnra kọ́nà owó foríjì tọ́jú ọgbẹ̀rẹ̀ kí a máa kó sì sọ dẹ́ni ìkẹ́ wọ́n mú ńlá ẹn tí ọ̀yẹ̀ bá kí déédéé kẹ́rù kú ìsára rẹ̀ dáadáa fàlẹ́ ìsàláwò ẹ̀ ń dalọ́ ahad kọ̀ ládéhùn láàrin òun àtọ́lọ́hún o àdéhùn pé mọ́fì àjẹmí o tó kẹ́mi kò sí láàrin òun àti ẹ o ìṣá àdábà tọba òun ò lè forí ò lè fìyà jẹ láti kìámà wá ìṣá àkọfọlọlá tó bá sì wò lè forí jì láti kọ́kọ́ fìyà jẹ sèbáàlì fi lọ sọ pọlá ní thabit. Hmm. wàjẹ́ aidan fi sahih al-Muslim hadith eh, eh, eh, la ilaha màá rántí o kọ sọ àbí yunisi. Uthman ibn Malik rọ́tà tàràdọ́ amsa sọ wípé man yashhadu an la ilaha illallah ẹ̀ ń bá gbẹ̀lú pé kò sí ọba mi àfọlọ́ọba tí ò ṣẹ̀ bọ̀ kú tí wọ́n ń ṣe wà nǹkan ikú tọ́lọ̀ ní ọmọ ṣe tí kọ́lọ̀ bá ti ẹ̀rí ọwọ́ mbẹ́ láyé ní fọlù náà kò ní í wọ́n náà látẹ̀tọ̀ amòhùn náà inú ò ní í gé jẹ. jùmúùrù wọn lọ bá ń wí pé ọkàn lè jìyà ni àwọn péréte ní àpè kèfèrí kí wá ní ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà wa mú wá lẹ́rìí tó fi jẹ́ pé ọ̀rọ̀ ẹni tí ẹni èsì kèfèrí lọ tẹ̀sán jù kí ni nǹkan náà tó bá dijọ́ gbàlẹ̀ kíámà àkọ́kọ́ náà ó ti wá nù hadith abdul Mas'ud àwọn sàṣọ pé inni la a'lamu akhiru ali nari khurujan inni la a'lamu akhira ali nari khurujan wa akhira alijannati dukhulan báyìí ní ìsìn ọlọ́run ti fi mà mí wọ́n ní tani ànábì ẹni tí ó kẹ́ ìkú ònú ná ìjọba kú ònú ná tí wọ́n báyìí tí iná pa kòtò sẹ́ni tí ó bòde mẹ́ma. wà á kúrò àlì jannati òun sì ni ọ wà jẹ̀nà kẹ́yìn tó bá ti wà jẹ̀nà òun ti pa ẹni kò tó wọ́n bẹ̀rẹ̀. tàwa ló ń tọ̀ ànábì ni ọkùnrin kan yẹ́kùn nínú nàìjíríà yọ jáde nù náà iná ó ti rà débi pé kò lè darí mà yọ máa rákò ní ọmọ nálẹ̀ ní o tún máa wó wípé yọ wà máa wẹ̀yìn ah ah ah bọ̀bọ̀ o bọ̀bọ̀ o ọlọ́run lẹ̀ sọ ti bọ́nà máa lọ lọ́rẹ̀ wà àlìjẹ̀nà rẹ̀ yọ máa lọ yọ máa lọ tó bá ti dé àlìjẹ̀nà fáyọ̀ kọ́ yálò àlẹ́ àná àmàlà yóò rí pálíjẹ̀nà ti kún yóò bọ̀ padà yóò ní yàrá ó ti lọ mo ti ránjẹ náà fẹ́ náà mi la níbo máa fẹ́ wọ̀ mbẹ́ o. ọlọ́run ní irji bọ́lá kò jẹ́lẹ̀ padà lórí wájú náà rẹ̀ yóò tún ẹlẹ́kẹ̀tì bẹ́ẹ̀ náà ẹlẹ́kẹta yóò mọ̀ wá sọ fọlọ́n pé yàrá ọlọ́run bá mi àtẹ̀sítẹ́sì òbí wọ́n lẹ́yìn níbi tí wọ́n wọ̀ lálẹ́ jẹ́ náà gbogbo ẹ̀ ní sáà ń bá yín ọ̀ báyìí sóun mú mi ọlọ́run wà bú ẹrù mú ọ sí máa lọ àrìjẹ náà rẹ ọlọ́run sì sẹ̀wà àfọ́nà máa ní ọba àrùn náà tó lọ sáré jẹ náà tiẹ̀ ànábì nẹni ìtọ́ bádálì jẹ náà yóò nílé ayé ìmẹ́wà jùlọ ayé mẹ́wà òun ti wọ̀ tábà wọn àrìjẹ tó ń wò yìí ṣé ẹ mọ̀ kó ṣe bó ti kún ni ọwọ́ nílé ayé mélòó mẹ́ níbi tó ṣe bó ti kún lẹ́yìn ọ̀rẹ́yìn aljanna gangan lódìdí ẹ̀ lápapọ̀ fìrìdáwùsì ni ó àwa ni ó ẹ̀yìn ni ó gbogbo rí ọba máa wò hóróhóró aljanna ó wà dàbí ẹni pé gbogbo wa ìlàwà láljanna èyí tó tún wá kù tẹ́nìkan kò lọ aljanna ó wà dàbí ayé yòókù sọmọ pé Saudi mẹ́mbẹ́ o Amẹ́ríkà mẹ́mbẹ́ o nínú jẹ́ ìlẹ́sẹ̀ gánà mẹ́mbẹ́ o Ọ̀ṣun stéètì mẹ́mbẹ́ o nínú bàdàyí gánà gánà ọjọ́ mẹ́mbẹ́ o ìwọ́rọ̀dún mẹ́mbẹ́ o àṣì mẹ́mbẹ́ o bí ó ṣe nínú àrẹ́bìnrin fa yóò ṣí lọ́wọ́ kọ́lùkọ́lù ọlọ́wọ́ wà sẹ̀sẹ̀ wà dáhùn èèyàn kan wọn ò forí balẹ̀ fọlọ́run rí láyé àní ọ wà gbé gbogbo ibi tó ṣòfò láti jẹun náà padà wọn ò sì wáyé rí gbèlè e pé wọn forí balẹ̀ ẹjọ́ kan bó o lẹ́ ń tọ́ wáá jẹ́ kíkan dákan sí tó sì gbé ṣáàdá dọ̀dọ̀ ọlọ́run yọ wà rárá. ìní kéèyàn máa ṣe bẹ́ẹ̀ o à ń sọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀ bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀ sí inú ọlọ́wà máa ṣe ń téèyàn máa pẹ́ à ah, ah, ẹ jẹ́ ń tọ̀ wò kí wọ́n ṣe bí àṣà àdìyẹ náà ṣáṣù à. Ah. à ń sọ̀rọ̀ ẹ̀sìn ọlọ́run pẹ̀lẹ́rì téèyàn náà sì firi láti náwó pé ustad intention ẹnu yẹn dùn èmi náà ti ka nǹkan mi ta mo máa ń fẹ́ kẹ́tì ẹ̀rẹ́ tí ó sọ mi ìbọ̀rọ̀ ẹ̀sìn ni tàbá ń sọ̀rọ̀ family meeting nísì ẹ̀yìn sára wa ó sì sọ tí ẹ̀sìn lọ́rọ̀ ẹ̀sìn ọjọ́ kan gbówá ní àwambọ̀ irú yìí ọlọ́run ni inna Allaha ìnáṣì lọ́rọ̀ ọlọ́run ọba yìí rọ́ afá kìí ojú ìkẹ́ rọ́fà ojú rahma lọ́nà èdè lárọ́wá ọlọ́run ọba yìí ọba tó tó pọ̀ ní kẹjú ìkẹ́ lọ fẹ́yìn mùsùlùmí ni ọlọ́run wa ni kọ́nàrọ̀ àtàkọ́nàrọ̀ wájú yìí ó wá sẹ̀ padà bí pọ́ìntì gángan torí pé nínú àdéhùn abẹ́mọ̀ Abbas ó ní jẹ́rìí bàtíkì òun tó báyìí yóò tó gbójú wọ́n sí mọ̀ báyìí ọlọ́run dé máa dojú kọ kàábà ló wù mí báyìí ọlọ́run ni ọdínàrọ̀ taqalluba wajhika fi sama bó ṣe ń gbójú sama àbáyà ti fẹ́ sọ̀kalẹ̀ ni àwùjú bí n bọ̀ ní ọlọ́run kúkú rọ́ mi mi ìmòfin sọ pé kéèyàn máa rọ́ kọ́ba ọlọ́run pẹ̀lẹ́mìtọ́ má wàlẹ́ ọlọ́run jẹ̀ pé rẹ̀ falanuwanniyannak qiblatan tardoa ọlọ́run ní àwọ̀ àṣàánú wà nábì àádọ́ nù kíbílà tó wọ̀ nǹkan láwọ̀ àdójú ẹ̀kọ́ padà fawalli wajhaka shatr al masjid al haram àwa dá yìí fi kí wàá máa dojú rẹ̀ kọ́ shatr kí ni lábàá pè ní shatr tí wọ́n bá ní ṣàtọ̀rọ̀ àti ṣàtúrọ̀ ṣàtọ̀rọ̀ náà ní masara méjèèjì ṣùgbọ́n nínú abdulgad olówà àwọn gbónú nǹkan tí pé òun náà ni ó jòjú ní ìdíra bá wá òun náà ni ó jòdí ní ìdíra bá wá lápẹẹrẹ zùríyà mbẹnu ẹ zùríyà a máa túmọ̀ àrọmọdọ́mọ zùríyà a máa túmọ̀ bàbàbàbà afáwọn akẹ́kọ̀ọ́ àti wọn kọ́ ángẹ́ wọn wá ní àyà kan bẹnu Kùránì ìní ń dàwọn láàmú àwọn ọmọ túmọ̀ ndàǹkẹ́ wọn lọ́dọ̀ ọlọ́ṣẹ́tọ́rọ́jì wípé wà á yàtọ̀ làwọn anna hamalna dhurriyatahum fil kulli mash'un ó yẹ kó jẹ́ mà fún yẹn yẹn yẹn ṣe bí ń jọta àpayẹrẹ àwa la kó àwọn àrọmọdọ́mọ yín ṣé gbogbo tí wọ́n bá nàbì Nuhu ló gbà tí àwọn àfáà sọ pé ànábì Nuhu ó ní bàbá àwọn abara ẹlẹ́ẹ̀kejì torí gbogbo ẹ tó kùrà yìí lónìí àrọmọdọ́mọ tiẹ̀ ni àwọn èèyàn tiẹ̀ inú kùrà yìí lónìí àwọn àmọ́ ẹjẹ́ ní òkú tí mẹ́rin jọ̀ wọ́n ti tán sáàrọ̀ ọmọdọ́mọ wọn tó jẹ́ ni àbí kí wọ́n jẹ́ ustaz wa ní wàlẹ́ ayé amanda alamu asáǹkì lọ díẹ̀ díẹ̀ díẹ̀ èmi bá kéwù kan pé a nínú àdìdájọ nítorí ìyàwó a máa túmọ̀ bàbá bàbá a máa túmọ̀ ọmọ ọmọ tàwọn fẹ́ túmọ̀ rẹ̀ nù yà síkírà wà wípadà wà ayatun lahum anna hamalna àdìdájọ. báàlù lẹ́nu àlábáwá a máa túmọ̀ ìyàwó báàlù a máa túmọ̀ ọkọ. ṣe ó ń clear tàzírù lẹ́nàrà wa a máa túmọ̀ kéèyàn fún yàn ní full respect Taziru a sì máa túmọ̀ kéèyàn wọ́ yàn lẹ̀ kí ló ń sọ fún anusọ́tò fati wàtò aziru, wàtò àkírù àdébìnrin mi bá sọ̀rọ̀ o ẹ máa pọ́nlé o kò ní ẹyẹ pẹ́rẹ́ o ẹ máa gbé láńkẹ́ ṣé wàá òun náà wà nínú rẹ̀ ṣátìrù a máa túmọ̀ èyí tó súnmọ́ a máa túmọ̀ èyí tó jìnà a máa túmọ̀ gbogbo nǹkan a máa túmọ̀ ìlàjì àtòhúrú kí a ní pé ṣátìrù kiri ṣátìrù ìmáà mo fẹ́ ká gẹ́tì máa nà ní o kéèyàn wà kíbúlárì ọlọ́ni fawali wajaka ṣẹ́tọ̀ lọ́sẹ̀ haram máa dojú ẹ̀kọ́ masalasi báyìí gbogbo masalasi máa dojú rẹ̀ kọ́ wà á bẹ lápẹ̀rẹ̀ ó sì túmọ̀ máa dojú kọ bí ó bá rọrùn nú ara masalasi o kí wàá nìtumọ̀ ṣẹ́tùrù bíi òní kíbalà ìdán hukumu wáde hukumu àkọ́kọ́ gbogbo ẹni tí bá ń bẹ ní kaaba kakọ́ mu sọ́wọ́ hadithu kan wá ásà sọ pé ìlkàbà kàbà kíbìlàtún lè alìl masjid ẹ máa bẹ masalasi kíbìlà wọn ni kàbà wal masjidu kíbìlàtún lè alìl haram àwọn tí wọ́n bá wà ní hududu haram ní maka mọ́sálásí ni kíbìlà tiẹ̀ kíbìlà tún wàlẹ̀ haram kíbìlà tún lè alìlè ardi mímọ̀ sàríkà àmàgírà mi ní ummati wàlẹ̀ àná bí ọ̀sọ́ ṣùgbọ́n à ń bọ̀ ááyà yìí ló jẹ́ àmà pé gbogbo ẹ̀ ń bá mẹ́ńkà bá gẹ̀rẹ́gẹ̀rẹ́ báyìí ìsọ́bátulẹ̀ àyìn ní gbọ́dọ̀ ṣẹlẹ̀ tiẹ̀ kàbá gẹ̀rẹ́gẹ̀rẹ́ gbọ́dọ̀ dojúkọ gangan báyìí lọ́wọ́ dojú kọ à ń bọ̀ o ṣùgbọ́n tí ọ̀bà sí ń kàbà kí ni tó ń ṣe náhwà kíbálà náhíyà ọ̀nà bíi kàbà wà ní òdojú kan tiẹ̀ jíà ṣùgbọ́n kọ́ wá jẹ́ àínú rẹ̀ gangan báyìí apá kàfà ni ìbá àmọ́sí ń kàbà náà ibi tó gbọ́dọ̀ dojú kọ gbọ́dọ̀ jẹ́ àínú kàbà láà jíà ni ṣé ẹ wá rí ìyẹn lọ́wọ́ bí masala kápẹ́ ibi tí mo wà nísìn bí mo wà rí kàbá gangan rí ṣùgbọ́n mi ò rí ẹ fi wíwẹ́ pé mo wà ní Australia kàbá wa wà mí. eré àbítáwà wa ń gbé irú bíbá yìí lọ́wọ́ ṣé ẹ mọ̀ pé n tẹ́ sọ pé màá yí báyìí tí n bá yí báyìí gangan òun ni mo tó fèsì kínní àwọn bá kà fún àní bí ẹ̀sìn gbọ́dọ̀ wà nù Imam Shafi'i sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ yìí ò múlẹ̀ ó ti di kíbálà ẹ máa wà ní ọlọ́run in tó lè rọrùn fún mi tí mo lè ṣe náà ni pé kí n dojúkọ̀ náà ibi tó wà ìbá àmọ́ jẹ́ ayélu rẹ̀ gangan ó mi pé kápẹ́ bí mẹ́sàsì ìbáṣe rírè mo wá dojúkọ báyìí wàláì ìrun mi ọlọ́run ọgbà torí ibo ni kàbá wa sí ni èyí tó lè mú mọ́ni ìrun mi kì í ṣe báyìí ṣe káàbà mi kí wá lẹ́rìí tá a fi sọ bẹ́ẹ̀ ẹ̀rí àkọ́kọ́ òní àyàbáàkì fàwọ́nì wájú àkà ṣẹ́túrọ̀ ọ̀nà bí òde ní ẹlẹ́ẹ̀kejì mọ̀ wá fẹ́ gbogbo yín pé síán nírun o wọn náà wo mọ́sálásí wa wà bó ṣe wà yìí káwa ní kàbá gàgà rèé o ìmáàmù gbòǹbì àwa sì mọ̀ pé kàbá ń bẹ ní ibi tó wà lọ sẹ́bẹ̀rẹ̀ abẹ́kọ̀ àwa ń tó sáfù lọ mọ́sálásí wa fẹ̀ láti bí òde àṣì wọ́n fẹ́ láti bí ọlọ́jọ́ ẹ lẹ́yìn inú mọ́sálásí sọ́ọ̀dún kúrò wà pé rahma rahma rahma. ẹ wo àìmọye tí ọ̀dọ́ ti bàjẹ́ ní mọ́sálásí. mọ́sára wa dé àwọn àwọn ní ìsìnkú ìyáàt àwọn èèyàn kan bẹ àti náà wà ní o ọ̀nà ibi tó wà ní o àti kàbá ni o wọn ò tiẹ̀ ní dojúkọ bẹ̀ wọn ó sì nírun àkọ́kọ́ ó múrun náà fílà fẹ́ntì mẹ́lájò kò sì lẹ́yìn olè dojúkọ ọkàn ni ọkàn wà ń kàbá sí dandan tó ní kọ́kọ́ wà ń bẹ̀ àbẹ̀dàkọ́ mẹ́sàlá khilafiyya àdìdó rẹ ààrẹ rẹ min hadith eh, Abdullah bin Umar radiyallahu ta'ala anhu àrùdọ̀ọ́mà ó dé ní ẹlẹ́ẹ̀kejì indali Yafa tí ogun bá dojú ẹ̀ ó jẹ́ ìrọ̀rùn yẹn ní o ajínàbílà ní o mo ò ní dẹ́dẹ̀ dẹ́dẹ́ kọ́ lójú ọkì bílámà nígbà ah ọ̀nà ah zuru ti tó láwọn ọ̀tà bọ́ pẹ̀lú gbọ̀ngẹ́ àtàtúndọ̀ lọ́la náà àdùtò kàbánà ni yéé kó bàbò lórí ó ní ọ̀mọ tí ń se o ní ọmọ kìlọ̀ náà ni ẹsẹ̀ lọ́dọ̀ báyìí àbí ọkọ̀ àbí ọkọ̀ báyìí lẹ́nu wa gbogbo bí orí ojú kọ iyún kọ́ọ̀rọ̀ yàn án nú gbèsè kóníkì náà nù náà òun ni máa ń jẹ hila alikibula ìmọ̀ lè sáfárì nù fẹ́rẹ́sì náà àkàrà ẹ̀ tó jẹ́ pé kò tiẹ̀ lè mọ bí kíbula wa arìnrìnàjò ni mí ìlú tí mo sì dé sí kèésì ìlú àwọn mùsùlùmí tó jẹ́ pé lóòtẹ́ẹ̀lì nínú àwọn mùsùlùmí wọ́n sọ pé kíbula wọ́n á fi aró síbẹ̀ ọkẹ́ travula tó rú pọ̀pọ̀lọpọ̀ ṣe rí àwọn àfa ah ah wàláhì wọ́n ti kú orí tọ́pọ̀ lọ pàdé ọlọ́ nígbàtí àwọn bá ń sọ̀rọ̀ lọ́pọ̀lọpọ̀ ọ̀gbà míì kò ní títì yí ẹni tí ọ̀bà máa rìn bí ẹ ṣe ń rìn ẹlòmíì kẹ̀kẹ́ gbọ́n ẹ gbọ́dọ̀ travel out bẹ́ẹ̀ sì ni èyí ni travel out هو الذي جلكم العضد ذلولا فامشوا في مناكبها لم يسيروا في الأرض كيف àìmọ́ yorùbá àìmọ́ yorùbá ṣùgbọ́n àwọn àyè kan gbẹ̀tẹ̀ pé kò sí bí èèyàn sí kọ́dà kọ́ jẹ́ ustaasu jù bẹ́ẹ̀ lọ tí ó lọ bẹ̀ tí ó wà á ṣẹ̀ṣẹ̀ dé padà tí ó sì pé bó ṣe lọ yóò tún ṣẹ̀ṣẹ̀ máa pé bọ̀ díẹ̀díẹ̀ padà gbọ́ wa lọ́dún tó ọmọ kíbla ṣùgbọ́n yóò fi tọ́rú rẹ̀sì gbé èèyàn wà wà ní hálù báwọn kò sì sẹ́ńtẹ́ yẹn lè bìlérè fa aina ma tuwallu fathamma wajhullah tọrọ yín bá wá rí báwọn kẹ wá ṣe pé ká máa bá yín sọ òdodo ọ̀rọ̀ mọ́sálásí táàsì buyin táàsì ké táàsì ọmọ bó ṣe ká sọ kó o tún wá máa dọ̀rọ̀ pálọ́gbẹ́ àáfàá kí ó mélòó lọ àkéèjì gbogbo àlè kọ̀yìn sí kíbúlà fàyínà máa tù wá lú ṣé bí o ti ń lòlò fún ẹni tí ọmọ kíbúlà tó náà dàrú mọ́ lọ tọ́jájú jìnnà ń sọ o bíyàwó ni mìíràn rahman nǹkan náà fílùmù rabiqiyya tọ́lọ̀ ọba tí gbẹ̀mí níjọ́ mẹ́jọ orí ibi náà o láti wá clear ọ̀rọ̀ ó ṣe kíbúlà ó ṣe kibula á wà fọ bóòlá sí lè dààmú fúnra wa á lè fòkè dààmú a lè fa afẹ́fẹ́ dàmà a lè fi ìràwọ̀ dàmà insha allah ta'ala awa bẹ̀rẹ̀ masailu na hada wa sallallahu alaihi wa sallam wa sallam wa sallam wa sallam wa sallam